númẹ́rì orí kọkànlélọ́gbọ̀n olúwa sì sọ fún Mósè pé gbẹ̀san àwọn ọmọ Ísírẹ́lì lára àwọn ará Mídíánì lẹ́yìn èyí ni ni kí a kó ọ jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ Mósè sì sọ fún àwọn ènìyàn náà pé kí nínú yín kí ó há mọ́ra ogun kí wọn kí ó sì tọ̀ àwọn ará Mídíánì lọ kí wọn kí ó sì gbẹ̀san olúwa lára Mídíánì nínú ẹ̀yà kọ̀ọ̀kan ẹgbẹ̀rún ènìyàn ní gbogbo ẹ̀yà Ísírẹ́lì ní kí ẹ̀yin kí ó rán lọ sí ogun náà bẹ́ẹ̀ ni wọ́n sì yàn nínú àwọn ẹgbẹgbẹ̀rún ènìyàn Ísírẹ́lì ẹgbẹ̀rún ènìyàn nínú ẹ̀yà kọ̀ọ̀kan ẹgbàá mẹ́fà ènìyàn tí ó há mọ́ra ogun mo sì rán wọn lọ sí ogun náà ẹgbẹ̀rún ènìyàn nínú ẹ̀yà kọ̀ọ̀kan àwọn àti Fíníásì ọmọ Eléásárì àlùfáà sí ogun náà tí ohun tí ohun èlò ibi mímọ́ àti ìpè wọn nílé ọwọ́ rẹ̀ láti fún un sì bá àwọn ará Mídíánì jà bí olúwa ti pàṣẹ fún Mósè wọ́n sì pa gbogbo àwọn ọkùnrin wọ́n sì pa àwọn ọba Mídíánì pẹ̀lú àwọn ìyókù tí a pa èyí ni ní éèfì àti rékéèmù àti súrù àti úrì àti rébà ọba Mídíánì márùn-ún ọmọ béórù ni wọ́n sì fi idà pa àwọn ọmọ Ísírẹ́lì sì mú gbogbo àwọn obìnrin Mídíánì ní ìgbẹ̀sìn àti àwọn ọmọ kékeré wọn wọ́n sì kó gbogbo wọn sí wọn àti gbogbo agbo ẹran wọn àti gbogbo ẹrù wọn wọ́n sì fi iná kún gbogbo ìlú wọn nínú èyí tí wọ́n ń gbé àti gbogbo ibùdó wọn wọ́n sì kó gbogbo ìkógun wọn àti gbogbo ohun ìní àti ènìyàn àti ẹran wọ́n sì kó ìgbẹ̀sìn àti ohun ìní àti ìkógun náà wá sọ́dọ̀ Mósè àti Eliasari alufa, àti sọ́dọ̀ ìjọ àwọn ọmọ Ísírẹ́lì sí ibùdó ní pẹ̀tẹ́lẹ̀ moabu tí ń bẹ lẹ́bàá jọ́dánì létí jẹ́ríkò àti mósè àti eliasari àlùfáà àti gbogbo àwọn olórí ìjọ jáde lọ ìpàdé wọn lẹ́yìn ibùdó mósè sì bínú sí àwọn olórí ogun náà pẹ̀lú àwọn balógun ẹgbẹẹgbẹ̀rún àti balógun ọrọ̀ọ̀rún tí ó ti ogun náà bọ̀ mósè sì wí fún wọn pé ẹ dá gbogbo àwọn obìnrin náà sí kíyèsí. Si, nípasẹ̀ ọ̀rọ̀ báláámù àwọn wọ̀nyí lé ó mú àwọn ọmọ ìsírẹ́lì dẹ́ṣẹ̀ sí olúwa ní ti ọ̀ràn péórì tí àrùn sì fi wà nínú ìjọ olúwa ǹjẹ́ nítorí náà ẹ pa gbogbo ọkùnrin nínú àwọn ọmọ wẹ́wẹ́ kí ẹ sì pa gbogbo àwọn obìnrin tí ó ti mọ ọkùnrin nípa ìbádàpọ̀ ṣùgbọ́n gbogbo àwọn ọmọbìnrin kéékèèké tí wọn kò mọ ọkùnrin nípa ìbádàpọ̀ ni kí ẹ̀yin dá sí fún ara yín kí ẹ̀yin kí ó sì dúró lẹ́yìn ibùdó ní ijọ́ méje ẹnikẹ́ni tí ó bá pa ènìyàn àti ẹnikẹ́ni tí ó bá farakẹ́ ẹni tí a pa kí ẹ̀yin sì wẹ ara yín mọ́ àti ara àwọn ìgbẹ̀sìn yín ní ìjọ́ kẹta àti ní ìjọ́ keje kí ẹ̀yin sì fọ gbogbo aṣọ yín mọ́ àti gbogbo ohun tí a fi awọ ṣe àti ohun gbogbo iṣẹ́ irun ewúrẹ́ àti ohun gbogbo tí a fi igi ṣe Eleasari àlùfáà sì wí fún àwọn ológun tí wọ́n lọ sí ogun náà pé èyí ni ìlànà òfin tí olúwa fi lélẹ̀ lé àṣẹ fún Mósè kìkì wúrà àti fàdákà àti idẹ àti irin àti táǹgànràn àti òjé gbogbo ohun tí ó lè kọjá nínú iná ni kí ẹ̀yin kí ó mú la iná já yóò sì di mímọ́ ṣùgbọ́n a ò fi omi ìyàsápá kan wẹ̀ ẹ́ mọ́ àti gbogbo ohun tí kò lè kọjá nínú iná ni kí a mú la inú omi kí ẹ̀yin kí ó sì fọ aṣọ yín ní ijọ́ keje ẹ̀yin ó sì di mímọ́ lẹ́yìn èyí nílé ẹ̀yin ó sì wá sínú ibùdó olúwa sì sọ fún Mósè pé ka iye ìkógun tí a kó ti ènìyàn àti ti ẹran ìwọ àti Eliasari àlùfáà àti àwọn olórí ilé baba ìjọ kí o sì pín ìkógun náà sí ipa méjì láàrin àwọn ológun tí ó jáde lọ sí ogun náà àti láàrin gbogbo ìjọ kí o sì gba ohun ìdá ti olúwa lọ́wọ́ àwọn ológun tí wọ́n jáde lọ sí ogun náà ọ̀kan nínú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nínú àwọn ènìyàn àti nínú màálùú àti nínú kẹ́tẹ́kẹ́tẹ́ àti nínú agbo ẹran gbà nínú àbọ̀ tiwọn kí o sì fi fún Eliasari àlùfáà fún ẹbọ ìgbésókè Olúwa àti nínú àbọ̀ tí í ṣe ti àwọn ọmọ Ísírẹ́lì kí ìwọ kí o sì gba ìpín kan nínú àádọ́ta nínú ènìyàn nínú màálùú nínú kẹ́tẹ́kẹ́tẹ́ àti nínú agbo ẹran nínú orírun ẹran kí o sì fi wọ́n fún àwọn ọmọ Léfì tí ń ṣe ìtọ́jú àgọ́ olúwa àti Mósè àti Eliasari sì ṣe bí olúwa ti pàṣẹ fún Mósè àti ìkógun tí ó kù nínú ohun ìní tí àwọn ológun kó ó jẹ́ ọ̀kẹ́ mẹ́rìnlélọ́gbọ̀n ó dín ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n àgùntàn ẹgbàá mẹ́rìndínlógójì màálù ọ̀kẹ́ mẹ́ta ó lé ẹgbẹ̀rún kẹ́tẹ́kẹ́tẹ́ àti ènìyàn nínú àwọn obìnrin tí kò mọ ọkùnrin nípa ìbádàpọ̀ gbogbo wọn jẹ́ ẹgbàá mẹ́rìndínlógún àti ààbọ̀ tí í ṣe ìpín ti àwọn tí ó jáde lọ sí ogun ó jẹ́ ẹgbàá méjìdínláàádọ́sàn-án ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ àgùntàn ní iye ìdá ti olúwa nínú àgùntàn wọ̀nyí jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti màálù jẹ́ ẹgbàá méjìdínlógún nínú èyí tí ìdá ti olúwa jẹ́ méjìléláàádọ́rin kẹ́tẹ́kẹ́tẹ́ sì jẹ́ ẹgbàá mẹ́ẹ̀ẹ́dógún ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nínú èyí tí ìdá ti olúwa jẹ́ ọgọ́ta ó lé ọ̀kan àwọn ènìyàn sì jẹ́ ẹgbàá mẹ́jọ nínú èyí tí ìdá olúwa jẹ́ ọgbọ̀n ó lé méjì Mósè sì fi ìdá ti ẹbọ ìgbésókè olúwa fún Eliasari àlùfáà bí olúwa ti pàṣẹ fún Mósè àti nínú ààbọ̀ ti àwọn ọmọ Ísírẹ́lì tí Mósè pín kúrò nínú ti àwọn ọkùnrin tí ó jagun náà ǹjẹ́ ààbọ̀ ti ìjọ jẹ́ ẹgbàá méjìdínláàádọ́sàn-án ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ àgùntàn àti ẹgbàá méjìdínlógún màálù àti ẹgbàá mẹ́ẹ̀ẹ́dógún ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta kẹ́tẹ́kẹ́tẹ́ àti ẹgbàá mẹ́jọ ènìyàn àní nínú ààbọ̀ ti àwọn ọmọ Ísírẹ́lì Mósè mú ìpín kan nínú àádọ́ta àti ti ènìyàn àti ti ẹran ó sì fi wọ́n fún àwọn ọmọ Léfì tí ń ṣe ìtọ́jú àgọ́ Olúwa bí Olúwa ti pàṣẹ fún Mósè àti àwọn olórí tí ó wà lórí ẹgbẹẹgbẹ̀rún ogun náà àti àwọn balógun ẹgbẹẹgbẹ̀rún àti àwọn balógun ọ̀rọ̀ ọ̀rún wá sọ́dọ̀ Mósè wọ́n sì wí fún Mósè pé àwọn ìránṣẹ́ rẹ ti ka iye àwọn ológun tí ń bẹ ní ìtọ́jú wa ọkùnrin kan nínú wa kò sì dín nítorí náà lè àwa ṣe mú ọrẹ ẹbọ wá fún Olúwa ohunkóhun tí olúkúlùkù rí ohun ọ̀ṣọ́ wúrà ẹ̀wọ̀n àti júfù àti òrùka àmì àti òrùka etí àti ìlẹ̀kẹ̀ láti fi ṣètùtù fún ọkàn wa níwájú olúwa Mósè àti Eliasari àlùfáà sì gba wúrà náà lọ́wọ́ wọn àní gbogbo iṣẹ́ ọ̀ṣọ́ àti gbogbo wúrà ẹbọ ìgbésókè tí wọ́n mú wá fún olúwa láti ọ̀dọ̀ àwọn balógun ẹgbẹẹgbẹ̀rún àti láti ọ̀dọ̀ àwọn balógun ọrọ̀ ọ̀run ó jẹ́ ẹgbàá mẹ́jọ ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé àádọ́ta ṣékélì nítorí pé àwọn ológun ti kó ẹrù olúkúlùkù fún ara rẹ̀ Mósè àti Eliasari àlùfáà sì gba wúrà náà lọ́wọ́ àwọn balógun ẹgbẹẹgbẹ̀rún àti lọ́wọ́ àwọn balógun ọrọ̀ ọ̀run wọ́n sì mú un wá sínú àgọ́ àjọ ní ìrántí fún àwọn ọmọ Ísírẹ́lì níwájú Olúwa.